الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه kke l chan son, ak toursiva min, m Faceres dreams, alak l res, ak toursive m Faseres dreams, ak toursive m Faceres dreams, ak toursive m Faseres dreams, ak toursive m Faseres dreams, ak toursive m Faseres dreams, ak toursive m Faseres dreams,

ọlọ́run ọba. que láti kọ̀ọ̀kọ̀rọ̀ ẹ̀dá àkókò tó lọ àwọn lórí àwọn ìṣẹ́ tí àwọn ìlú ìlú mẹ́ta tó ń tọ́ka sí wọn tí àgbàdo kàìlẹ́ tí bá àbáwọn ọ̀pá ìlú dé wọ́n yá wọn kú ya lórí àwọn ìlú àti ìlú mẹ́ta. Ìgbà àgbàdo kàìlẹ́ And

Ibu yang ini lebih marah. Betul, ini bukan salah orang yang berdua. Kalau kita tahu saja, kenapa ini berdua? Tahu tahu tapi dia orang yang berdua. Kenapa orang itu ini? Kenapa orang itu? Ini mahu aku punya orang yang berdua ini tidak ada orang yang berdua. Kalau itu sih berkira khusus dulu. Itu kalau ada aku akan kau ajar aku kalau ada dulu dulu siapa kau ajarin dulu dulu dulu.

ó báyìí báyìí bẹ̀rẹ̀ lórí lórí ìjọba lórí kí ẹni kọ́ àtẹ́lẹ̀ إن شاء الله تعالى nígbà tá a bá jẹ́ pẹ̀lú àwọn ayé àwọn yìí a máa tọ́ka sí ìwé ìtọ́nà tó bá lẹ́yìn pé wà ń yù ká dìbò kàfà kọ́dí kó dìbà tí rúṣùlù ní kọ́bìlì wà ń lọ lọ ìtúrì já olú umu. ìrà nẹ́bì wà ń yù ká dìbò ní ẹ bá ń pè ọ́ nírọ́ kọ́kọ́dí kó dìbà tí rúṣùlù ní kọ́bìlì àwọn tó ṣáájú rẹ náà náà òjíṣẹ́ ọlọ́run ó ti pa àwọn náà nírọ̀ abẹ́nìkan ó ti pa àwọn tó ṣáájú rẹ náà nírọ̀ ẹ̀rí pé nǹkan yẹn náà tó fi lẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ ṣé pé kéṣe pòwò nìkan wọ́n ló pòwò nìkan ni tí wọ́n ń ṣe bọ̀ yóò ti ṣe jùlọ lọ báwọn tó ṣáájú rẹ. ìyẹn ó ń kọ́ sóòlù kí ni o sóòlù ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá àlejò ọlá ó wá lẹ́yìn tí ọlọ́wọ́ bi lè sọ nínú àwọn agbára rẹ̀ nínú àwọn títóbi rẹ̀ nínú àwọn ìdẹ́dá ẹ̀ eléyìí tó ṣe yí pé èmi náà lágbára èmi náà gbọ́n èmi náà lóye èmi náà nímọ̀ ò lè ṣe rí ẹ̀wọ̀n bí ọ̀dà rẹ̀. irú àwọn eléyìí ọkọjá agbára ẹ̀dá kan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جائل الملائكة رسلا أولي الأجنئة مثنى وثلاث ورباع أولي أجنئة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إيه، إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لا وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ọlọ́run ọba wa ọba àlepẹ̀ ọlá ó ń sọ fún wa nínú àyà yìí ìbẹ̀rẹ̀ Suratul Fatir ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́ àti ẹ̀yìn wípé ní alhamdulillah ọpẹ́ gbogbo ẹ̀yìn. tòun ọlọ́wọ́ ọba ní ṣe òun ọlọ́wọ́ ọba lòun ní ẹ̀dá kan tó bá wù bí gbogbo ń tó wù kó lè ṣe láyé á fi bóun náà gbìyànjú lórí ẹ̀ àmọ́ gbogbo ti ń jẹ́ àpapọ̀ pẹ́yáyá òun ọlọ́wọ́ ọba lòun ní lórí kíni lórí gbogbo àwọn nǹkan tó náà bá lékè ọlá ṣe yí pátá ìtọ́fẹ́ mú jáde fún wa nìyẹn ìyẹn mú wá síwájú pé òun bá lọ ronú bá lọ wo gbogbo àwọn nǹkan tó wọn náà bá ṣe yìí ọmọ ẹ̀kọ́ wọn náà bá yìí lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀dúgbọ́ fún un tí wọ́n náà ti rántí dúpẹ́ bọ́lọ́wọ́ bá àwọn láàárọ̀ yìí lórí àwọn nǹkan tó ṣe lórí ìtì yẹ inú ẹni tá a sọ lẹ́ẹ̀kan yẹn mélòó mélòó ẹni tó sùn àná pẹ̀lú ojú méjì méjèèjì kò rí nàmá kò sì ní rí nàmá tóbi jáde láyé wọ́n wá sùn ojú méjèèjì tó rí náà kò náà ń sùn lánàá etí méjì ìgbà tí ó yìí etí méjèèjì ò àbí kọ́ yẹ kọ́ kan ní jẹ́ ọ̀kan òṣìṣẹ́ gbogbo tó àwò tó lè ná ti láyé bí tó bá kú lókun. ebi wọn ń tò wọn wọn ń dáhùn kọ́dà bẹ́ẹ̀ nìkan wá fún sọ̀rọ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ó tún lọ gbọ́ tó yé o mo gbọ́ tẹ́ sọ gbọ́ tẹ́ sọ pátá mo gbọ́ tẹ́ rẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ gbogbo tẹ́ sọ mo gbọ́ tẹ́ sọ pátá mo gbọ́ gbogbo tẹ́ sọ pátá mo tẹ́ sọ fún ká mo lè ti dà ti sáà tó wà ó tó o dúpẹ́ ṣe bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lòkun náà yí gbọ́ tọ́ bá dúpẹ́ òní wọn lọ ní kó bọ́ fún bọ̀. tọba bẹ gbọ́ nǹkan àbàjẹ́ tọba àbọ̀ òkè abụọ ń yin lẹ̀ torí pé tìrẹ sáàbọ̀ gbọ, káwé gbọ́ kú gbọ́ ọ̀rọ̀ àyin ọmọ torí pé ojú rẹ tó jí ètò òkú o ṣé bá ọgbọ́n sọ́kọ̀ wọn kò ní mọ̀ kó ojú nǹkan bẹ́ẹ̀ wò tẹ́lẹ̀ kò ní mọ̀ tó gbé tó ṣe gbé ìbò lóbìnrin lọ tọ́ọ̀bà dúpọ́ bọ́lọ́run kọ̀ ẹ́ kó obìnrin lọ bí ìbàjẹ́ kọ̀ ẹ́ kó obìnrin lọ ibi tó ti ṣe ọlọ́run ọba tó dá ọ ọwọ́ rẹ kọ̀ ẹ́ kó o ti gbá tí ọ̀yẹ́ kọ̀ gbámú kọ̀ ẹ́ kó o ti gbámú tó bá lọ kọ̀ ẹ́ kó o dúpọ́ bọ́lọ́run ọba gbogbo mi tó bá ti fẹ́ kókàlùkù wa kókàlùkù wa náà ká lọ tún bẹ̀ ṣe ká mọ̀ ìfọlọ́wọ́ bàyí lọ́yẹ ká dúpẹ́ fún. òun ló yẹ káwọn ẹbí gbogbo oríkèéríkèé wa dúpẹ́ fún bá a ti ń dúpẹ́ nínú ọkàn láàmà dúpẹ́ pẹ̀lú ahọ́n láàmà dúpẹ́ bèlìjàwárì pẹ̀lú gbogbo oríkèéríkèé wa fọlọ́n tó wa o làárọ̀ kí ni àkọ́kọ́ ń tẹ́ ṣe wá ní ọpẹ́ ọpẹ́ o a ìpẹrẹ wo rí mi mo sùn lára tí mo dúdú bàbá o ẹsẹ o tẹsán jí asáyé sọlọ náà ló tu wa wọn a lè kọ́kọ́ lè kọ́kọ́ lè kọ́kọ́ dúpẹ́ náà ọtẹ gan-an orin àgbákò kan lọkọ fẹ́ gbọ́ a ọkọ wa kọ́kọ́ jóná lè kọ́kọ́ fi jó yin lè kọ́kọ́ fi jó lè kọ́kọ́ fi yin Ọlọ́run Ọlọ́run kò yin o èsì lóyìn wọn o. àbí kí la fẹ́ sọ pẹ̀lẹ́ tó wù jí láàárọ̀ bó ti jí láàyè tó bọ́ sẹ́ńkùlé kọ́lọ́kọ́lọ́ tọ̀lẹ́ńkùlé orí òró náà ló fi bọ́jú lọ́mọ mùsùlùmí ọbọ́jú lórí òró ń bẹ̀ náà ní bí yéé a wọ́n tó ti fẹ́ a wọ́n tó ti fẹ́ kún lọ gáràjì báyìí a wọ́n ti fẹ́ gbogbo wọ́n ti fẹ́ gba gbogbo oríta tán bẹ̀ náà ni bẹ̀ náà ni ìyẹn pákó bó ti ti lọ lóko a ìjọ ọkọ fi pápẹ́ ìṣàpò náà ìyá yòókù dé ta ìyá fún mi ní kò nàgà ọ̀gá ọ̀dà àtẹnu rẹ̀ náà ó fi àwọn ọ̀kadà à ìtọ́sí ọ̀hún ìtọ́sí ọ̀hún òun rántí pé àwọn kan fún lánàá àwọn òjìlú ọtí jí òun wọlọ́ọ̀yì àwọn òjìlú ọtí jí ìwọ òtún lè sáré kò mọ́kadà ẹlòmíín náà lágbára lánàá tó tó sùn ṣùgbọ́n gbà tó jí láàárọ̀ yàrá àwọn gbé kò ṣe gbé wọ́n gbé dọ̀tún sílẹ̀ yìí ẹlòmíín sì láàárọ̀ yìí tó wù jíun yọkàn bára wọn yọkàn bára ẹ nínú sàárè ìgbẹ́ náà ló bàjẹ́ káàdì kìámà ọlọ́run wa ni kó wò tún bisáyé ronú àwọn káàsì rẹ kọ́ ọ lọ tàbọ̀ àforíjìn kọ́ ọ wá dúpẹ́ fọlọ́run ọmọ wa dúpẹ́ fọlọ́run tó kú sí ọkùnrin tó ọlọ́run mọ̀ dúpẹ́ o ṣùgbọ́n kò sọ́lọ́ fẹ́ lò ó sẹ̀kọ́lọ́ fún anusọ́tù múlíkù náà tabaraka alladhi bìyàtì yìí ní múlíkù wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqal mauta wal hayata nìkéde liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. kásẹ̀ yín kù kẹ́ ẹ tún wà lálàáfíà wọn kẹ́ ẹ lè bá àtọ́ra àforíjì àwọn ẹ̀jẹ̀ fèrè ẹ̀rì ṣe wá wò ká lè mọ̀ nípa àforíjì ọlọ́run bá pọ̀ èyí tó pọ̀ jù ọlọ́run bá lè lò yóò bu wa ní sípà kẹrin sábà málága àti tó fáàrù fúrù bọ́dọ̀ lọ́pọ̀lọpọ̀ torí ìdí wa ni abẹ́ẹ̀kọ́. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n ọba wàá mà yùfídù máa dá yùfídù àlìǹṣà ẹ ìmọ̀dùnlọ ẹ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ẹ máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba yín ẹ máa yìn lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yín lórí o ọlọ́wọ́n ọba àwo lọ́ba tá a wá ń wí fàtírì sámà àti wàlá ọba tó ṣe yí pé òun lọba tó ṣe ìdáhùn sàmáwáàtì wal ard ayé àwọn àbá onímọ̀ tafsir wọ́n ní kọ̀lákọ̀ sàmáwáàtì bìngẹ́rì mọ́tálẹ́ ń sáàdìkì ẹ̀rí ọba tó dá sọ́mà àwọn nípa tó nílẹ̀ nípìnlẹ̀ máa àwọn ni wọ́n sọ wọ́n kó wá náà àwọn àbá àkànáà ni ọba tó yẹ kí kọ́lákọ̀ sàmáwáàtì mẹ́ngẹ́rì mẹ́sàálẹ́ sábìtì òun tó mọ bátìrì. ayé bàdá àhá òun lọ bẹ̀rẹ̀ rẹ̀ kò sẹ́nì kan tó dárú sọ́mà kan rí tó wá kọ́pì rẹ̀ kó tó dárú ẹ̀. tó mọ bátìrì yẹn bátìrì sàmá ayé tó kọ́ àlùgbà mi ni kò pàdíwù sàmáwáàtì wọ̀lá àrùn. ní èrí rí sọ́mà yìí èrí rí àrú ẹ̀ pàdíwù náà nìyẹn ọba tí ò dá sọ́mọ̀ yẹn nírú tẹnìkan tó ṣáájú tí lọ fẹ́ ṣe láyé lẹ́nu irú tẹnìkan ní ọ̀jẹ̀. Làwọn ọ̀dọ́ láàjẹ̀ tí ìdúpẹ̀ ààrẹ ti lálú tẹ́gírí kò sí tuntun láyé ọ̀run wọn kò sí tuntun kankan láyé láyé tá a wà yìí ti lálú tẹ́gírí àtàmà pálárò ni àtàmà pálárò ni ọ̀pọ̀ náà wà fún àwọn ọmọ àṣẹ rárá fún wọn. Wọ́n máa ń kà lórí ẹ̀hẹ̀. كل سارق أنا سارق هاي فقال هيدا كوي طلعت له يلا برا إذا قرا هاي لولي إذا قرا هاي لولي كلا خطوة قرا آه، آه، آه، لا تفهمون أخو إيه قلت بويه قلت أنا سارق أنا الآن وصلت ملامحات الدكتورة أليس كذلك؟ ذلك عني سارقت من كتب العلماء السابقين تكفي ناس ناس جاوا تقول نسرع ما قال ساعدنا نسرع على كذا ibi yóò bá ti lo jumlatu ìfìyà ìdáni jumlatu kìlíyà àbẹ́ẹ̀ ah, náà kọ́ni ètò bẹ́ẹ̀ náà nìyẹn èmi tí máa ti lo ìtìnàbù èmi á lo àdìjáàj ibi táwọn máa ti lo ìjáàj nígbà mi èmi náà lo ìtìnàbù máa lo bàtà sọ fàágù sẹ́yìn kí mo fi bàyá mi gan sọ ọ́sán ṣé mo lè mú tuntun wá kó ẹ̀ mú tuntun kankan wá kò sí tuntun lẹ́sìn tó fẹ́ mú wá inú àwọn tuntun táwọn kan ti sọ náà ní ètò ẹ̀bà yìí jẹ́ náà àwọn ìgbà tí ó ti ní àwọn oníkọ́pì oníkọ́pì kọ́pì tàwọn tó wá sáájú yẹn ó lè mọ̀ràn dáadáa káyọ́ mọ̀ wọ́n wọ́n kà lọ kọ́pì rẹ̀ wá wọ́n wá tara rẹ̀ wọ́n wá fẹ́ lójú ọmọ wa rìbí áá ó tún ẹ̀yin lẹ̀ mọ̀ òun níbi tó ti lọ́mù. àwọn kan tó ń bú àwọn sọ àbá nẹ́bí níbi àwọn kan náà ti kú sáájú àwọn síyà ni wọ́n bú sọ àbá nẹ́bí sábà wá rí tẹ náà òun náà pàṣẹ ara rẹ̀ ó fẹ́ tó ń wà nìyẹn. ẹ̀dí ọ sọ bí kò ń wà nìyẹn àwọn tí àná wọn máa sókèrè àwa àwọn máa sókèrè àwa Aisha wọn sókèrè àbá abatu wọn sókèrè àbá Umar kò sẹ́ni kẹ̀kẹ́ tó dáa lọ́dọ̀ sí wọn lẹ́yìn ìtani lẹ́yìn àfáwà irọ́ náà jù wọ́n pa lẹ́yìn àfáwà Ali àti àwa Fatima àwọn tó dáa lọ́dọ̀ wọn náà nìyẹn gbogbo àyókù ọ̀tá ọlọ́wọ̀n ọba ni wọ́n. torí ìdí eléyìí kò sí gbogbo nǹkan tó mú wa o wọ́n lò gbogbo àbọ̀ ara wọ́n ò tó wá ní mùjádìdì ùmà kàmíjà ó kọjá tó náà tó lábá náà yé náà mùjádìdì lóko wọ́n kó mú wa ọjà dáta rẹ̀ ní ọkọ ìṣòro tó máa yàn lọ́wọ́ yìí ọkàn kó lọ́dà ilé kàdá ti ti kọ́ tó ti pọ́n tẹ́lẹ̀ kó lọ́dà ah, o ni you are not a creator wọ́n are create yẹ ọlọ́run bá wa yìí ọba ló fi ń jẹ́ creator kò sí bẹ́ẹ̀ kọ́pìn sàmáwádìí pẹ̀lú ọ̀rọ̀ ẹnì kó tiẹ̀ mú rẹ̀ wá ní ọ̀rọ̀ pé sámà tòun náà ní báyìí kò sí gbogbo ń tá lò pátápátá gbogbo ń tí àti ní tá lò jẹ́ gbogbo ọ̀kọ́jà abẹ sámà tilẹ̀ láyé ní tá a tún rí lò gan-an nínú màjìnlẹ̀ ṣé gbogbo ẹ̀ wọ gbogbo ọ̀bẹ wọ antọ́ọ̀dù ń dárí lò lórí ẹ̀ èyí tó mi ń gbà kọjá bẹ́ẹ̀ ni kábọ̀ owó mi ibi tó mi wà lórílẹ̀ láyé ọkọ̀ ju tá à ń gbé lọ. ààrẹ ẹ̀kọ́ ni ẹ̀rú ẹ̀jọ́gíráfì ibi tá à ń tó mi gbà láyé lórílẹ̀ ó ju ibi tá à ń gbé gẹ́gẹ́ lọ. kátó wá tó sọ wípé ibi tó wá tó pọ̀ náà lórílẹ̀ gan-an tó tún jẹ́nu gbó lọ bìbà táà dé náà pọ̀ wọ́n táàbù lọ láti ẹ̀ lọ́nà náà tù ọlọ́nà náà tù kọ́ bí àwọn igbó tẹ́ lọ kára ọmọ yìí pé àtẹ̀yìntẹ̀ àyè péréte níta ń gbé lórílẹ̀ táwọn yẹn wà àyè péréte lọ́wọ́ ní sàmáwá ti ọba tó pilẹ̀ sánmà ẹ̀rí kò tún wá sọ yìí pé níbí ọba tó pilẹ̀ àwọn sánmà ó sì kàlàyé fún anú àwọn tó rà bíi káwọn pé sánmà táwọn sọ yẹn náà sábà àtàmà wà á dé nínú sábà onígbò sọ́dún sábà àtàmà wà á dé sì bá a kọ́ sánmà òun ṣe ní ìpele mélòó ìpele méje wọ́n náà jẹ táyì fún wọn náà táyì kí wọ́n náà kó wọn náà bẹ́ẹ̀ sì kẹ̀kẹ́ ní pèlè wàhùn láì ṣe pé ọ àti ìgbọ̀kẹ̀ gbé dúró ó rè pé yóò ṣubú lu àwọn jù wọn kọ́lé alájà mẹ́ta ẹ̀bọ́ kò rẹ̀ ni mo dúró bàbá àtọ̀ nígbòkò nítorí láti ẹ̀yìn tó ti kan òkú sọ́mọ̀rí tó ń wa nítorí bá ti rìn tó ti kan òkú sọ́mọ̀ tó mú sọ́mọ̀ lọ́wọ́ rí pàṣẹ fún wa. Allahu akbar nítorí ọlọ́run nítorí ọlọ́run báyé ṣe rí báyé ṣe rí onímọ̀ ìjọba ìbọ́ọ̀lù yẹn ìdájọ́ ti bọ́ọ̀lù láyé rí ọkàn àjẹ́ pé móòdù tiẹ̀ òun ọ̀kà ní sekẹ́ni ṣéèkù tí ò lè tẹ́rogodo bí bọ́ọ̀lù fẹ́ẹ́ tọ́ra lọlẹ̀ díẹ̀ tọ́ra ní àwọn ibi ṣéèkù díẹ̀ wọ́n bọ̀rọ̀ gidi láwọn náà ni bọ̀rọ̀ gidi láwọn bọ́ọ̀lù ti tà nìyẹn ọlọ́wọ́ báyìí tó tóbi rẹ o ọlọ́wọ́ ànífà fẹ́rẹ́ sáà máa wá àti wà láàrúdù òun ọlọ́run ọba lòun dá sí àwọn sánmà méjèèjì wàlà áùdì àti ilẹ̀ náà abẹ́rẹ́ gan ọlọ́ni jáìlélmọ́lá ìkápẹ́rùsùlá nínú títóbi òun ọlọ́run ọba òun ṣe àwọn màláìkà òun ṣe wọ́n ní òun ṣe àwọn màláìkà ní ìránṣẹ́ òun ṣe àwọn màláìkà ní kíni òun ṣe wọ́n ní ìránṣẹ́. tó wọn máa rán wọn sáwà ẹ̀dá òun ṣe é ní ìránṣẹ́ tó wọ́n máa rán sáwà ẹ̀dá nínú wọn òun náà ni Jibrilu wà nínú wọn òun ni Mikailu wà nínú wọn òun ni Israfilu wà nínú wọn ni Malakul Mauti wà gbogbo àwọn wọ̀nyẹn ló ti ní àwọn. díútì kọ̀ọ̀kan tó gbé ló ń kálukú lọ́wọ́ ó ti àtàyìn iṣẹ́ kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan wa tó ń kálukú wọn máa ń ṣe. malakul jibril muwakalun biliwahi revelation òun lọ́wọ́ bá àlejò ọlá gbé revelation lé lọ́wọ́ òun lọ́wọ́ bá àlejò ọlá gbé kẹ́ni òun ló gbé revelation lọ́wọ́. bọ́dì bẹ́ẹ̀ ránṣẹ́ sáàmẹ́bì kan tó ṣiṣẹ́ kan òun ní ọ̀nà. bákan náà mẹ̀ǹkàyìn gbogbo bọ́jẹ́ẹ̀tì jíjẹ múmu gbogbo bọ́jẹ́ẹ̀tì jíjẹ múmu ọwọ́ tiẹ̀ ló kó lé lọ́wọ́. mọ́lákùn mẹ̀ǹkàyìn òun ló gbé yẹn lé lọ́wọ́. bákan náà malakul mawuti gbogbo àrùwá kọ̀ọ̀kan eléyìí tí ó jáde láyé ọwọ́ rẹ̀ náà ni ìkápá eléyìí tọ́lọ́mọba àlejò ọlá fi sí ọ̀rọ̀ ayé parẹ́ ìsirabilu nìyẹn ayé ẹ̀ǹdé padà ìsirabilu nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn akẹ́kọ̀ọ́ gbólóńkálukú wa náà lọ́wọ́ nínú àwọn màláìkà tó kún tóbi tó ń kálukú wa náà. ọlọ́run bá àlejò ọlá ó wá ń sọ eléyìí fún wa yí pé òlì ajínigbé àti màtínà òun wá tó láta ó wá ń bẹ nínú àwọn màláìka tá a sọ yìí àwọn tó yẹ pé ìyẹ́ wọn méjì ni ọlọ́wọ́ bá lè ọlá ṣe òní àjìní àti másínà pé ìyá méjì méjì lọ́lọ́wọ́ bá àlejò ọlá fún wọn ọ̀rọ̀ mọ́tínà mọ́tínà nìyẹn mọ́tínà yẹn ọlọ́wọ́ bá àlejò ọlá máa ń lò nílò nígbà káfíńtì wọn pé nǹkan yẹn o kì í ṣe tẹ nìkan náà mọ́ kò yẹ méjì méjì náà ni ọlọ́wọ́ bá àlejò ọlá yìí kíni ó fún àwọn kan bẹ́ẹ̀. ọlọ́ni wákùlá ń bẹnu wa àwọn tó yẹ pé akọ pa ìyẹ́ tí wọ́n ní mẹ́ta mẹ́ta ni. ó sì wà nínú wọn wárúbá àwọn títí wọn jẹ́ mẹ́rin ó wà nínú wọn. yẹ̀zídù fẹ́ lọ́kọ́ létí máa yàtọ̀ ọlọ́run ní tọ́lọ́ wá wò òun òun àtúndé tí ẹ̀dá míì òun àtúndé tí tiẹ̀ ó ti tẹ́gbẹ́ yẹn lọ yẹ̀zídù fẹ́ lọ́kọ́ létí òun a máa jó lékún níbi dídẹ́dà tóun máa ń dẹ́dà. Hmm? máa yà sáà ntọ́ba wo òun lòún fún ẹ jẹ́ ẹ̀dá òjúra wọn lọ jẹ́ ká lọ gbá yàrá ká lọ ronú ti dáadáa ọwọ́ ń bínú ọmọ ọ lọ nìyẹn ọlọ́run tí ló fi yẹn jù lọ gbà látara rẹ náà bá náà bá ronú nípa ara tiẹ̀ náà ọlọ́run fún wọn náà ní nǹkan náà ti ọlọ́wọ́ bá lè tọ́lá tí mo fún kálukú wa ní nǹkan tá a dùdúra wa lọ táwa náà bá lè ṣe kéde tá a bá lè dìtẹ́tì ẹ̀ gbogbo kálukú wa la ní mo mọ ìzáàbù kọ̀ọ̀kan tọ́nà ọba àlejò ọlá máa fún kálukú láti lè fi ju ẹgbẹ́ lọ. wọn lágbájá kí sáǹdì òyìnbó jáde kó sì tẹ́ àkẹ́gbọ́n tó wí ọlọ́run lágbájá léèyàn á lágbájá kó gbé ọ̀rọ̀ kalẹ̀ kó sì kó ọpọlọ gbogbo yín sápò ẹgbọ ọpọlọ gbogbo yín lóko sínú àpò rẹ nísìnyí torí gbogbo yín ẹ̀yà mẹ́rin ọ̀gá yìí tó ń parí ọ̀rọ̀ yìí tó bá wá parí ọ̀rọ̀ yẹn kò sí ọ̀rọ̀ ẹnìkan tó lè fẹ́ sọ lé yọ ọmọ múnú abẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ pé gẹ́gẹ́ bí ti àwọn alájùwà sọ ọ̀rọ̀ wọn yẹn náà lọ̀rọ̀ kò sí nǹkan níta tó so mọ́ ìjábà máa ń sọ lábẹ́rẹ̀ náà ni àwọn ọlọ́run ló bùn òun náà bọ̀. bẹ́ẹ̀ ló bí bá ti sọ̀rọ̀ irú àyè yìí kọ́lẹ́ bá ti sọ yìí wọ́n lájú ọ̀rọ̀ ìtẹ́ sọ yìí ló bá mú sísè ayé tó ọ̀rọ̀ ẹni ló máa sọ ẹni tó rà láti ṣe èyí ló yà á máa sọ rú ọ̀rọ̀ báyìí àtẹ́pẹ́ ìtàbáyìí náà sojú ẹ̀yìn náà nígbà tẹ́yìn náà báyìí báyìí.

farajinà lọ alájinà lọ lọ́nà lóun sáàbí ẹ̀bùn kan tọ́lọ̀ fún ẹ̀bùn tọ́lọ̀ fún náà nìyẹn tó fi jẹ́ sí pé a lè kọ̀ndẹ́mù ẹnìkan yẹ́nyẹ́ hundred percent kọ́dà gègèrí a lè kọ̀ndẹ́mù ẹ̀ńgbọ̀n wà láyé hundred percent tó bá kú tọ́ lórí kúkú rẹ̀ tó ní ìwòyìn ló wà kọ̀ndẹ́mù ṣùgbọ́n tó ti wà láyé tó kọ̀ndẹ́mù hundred percent àwọn náà lè láwọn dáadáa tó lè contribute to society náà tọ́ba ti wù ọlọ́run náà lè lọ àwọn kan yẹn dáadáa náà kọ́ insha Allah bẹ́ẹ̀ tọ́lọ́ bá fẹ́ torí ìdí eléyìí ọlọ́run bá lè fi ọlá a máa fún wa láwọn nǹkan kọ̀ọ̀kan lọ ìyẹn ló ti ní sáré ìyẹn ló sì ní jẹ́ sí wípé ó wà á ríra kó wúlò láwùjọ náà máa ríra èmi náà ní nítorí wá ti rí ààrẹ tọ́nà tí nípa ló dìtẹ́tì yẹn tó sì tàǹfààní fáyé wọn náà promote ẹ̀ kí mo pè é wọn náà promote nǹkan yẹn promote nǹkan yẹn wọn náà mójútó gbà á láàyè fẹ́ lójú nígbà tó lẹ kó lè ṣayé láǹfààní ẹ̀yin náà mọ̀ wọ́n báwọn ẹran báwọn ẹni èsù nǹkan tó lè fàyé jẹ́.

eléyìí làá máa ń pè ní kíni o àtàwòrítù ìsìlámì lọ́ńdà àtàwòrítù ìsìlámì òun lè wà ẹ̀rí wọ́n jà àwọn àbá àtọ́ bẹ́ẹ̀ náà àbá àṣáájú inú àwọn àbá àta ụmụ tó hàn láyé òun àwọn tó jù wọn lọ ni wọn ò pariwo tí wọn tí fi pariwo àwọn yòókù wọn ò sọ àwọn èèyàn sọ ìjà sáàtì wọn àwọn àṣeyọrí wọn wọn ọ̀rẹ́ ni máa sọ bá a ti wọn kan. àwọn èèyàn tí ẹ̀ mọ́ wọn àti ẹ̀rí wọn fẹ́ẹ̀sì ni nǹkan bẹ lára yàtọ̀ sí ti wèrè wọ̀lọ́ọ̀yì nǹkan bẹ lára yàtọ̀ yàtọ̀ sí wèrè lára ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afá mi. torí ìdí eléyìí ọlọ́run ọba wa ó fi eléyìí kalẹ̀ fún wa má bínú ẹnìkan ntọ́ba ti jù ọ́ lọ yẹn wọ́n náà lọ di tẹ́tí tiẹ̀ ọlọ́run fún wọn náà ní ìjà tó fi jù náà lọ. kò sẹ́dá ọlọ́run ọba àlejò ọlá ò ṣe fún ọlọ́run ọba àlejò ọlá ní yazidu bil khalqi ma yasha òun ajé lékún níbi ìdílé rà tóun dá ntọ́ba wò ó fi ju ẹgbẹ́ rẹ lọ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ń sọ̀rọ̀ àwọn màláìka bọ̀ fún wa ó ní bẹ́ẹ̀ nu wọn mọ́síná ẹni ní àkọ́kọ́ àyè méjì wàtò làtà ẹni ní mẹ́ta ń bẹ́ẹ̀ nu wọn wàrùbà á ẹni ní mẹ́rin bẹ́ẹ̀ nínú wọn wọn yẹ sí ìdókèlè kọ́lé tí máa yà sí ara òun àjọ wa lékún níbi ẹ̀dá mi tó òun dá nítorí wo òun kó ju kó ju ẹgbẹ́ rẹ lọ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ó ṣe fún mọ́lákù jìbìrì abẹ́nìkan malaku jibril ibi àdìsí tààrẹ ní sallallahu alaihi wa sallam alábi ni mo rí malaku jibril ní haiha bọlọ ti ga ìgbà tó na ìyẹ́ ìyẹ́ rẹ̀ ti di kíni ìyẹ́ rẹ̀ ti bu gbogbo sánmà àfàwà abdullahi bin mas'ud oni ana nabiya sallallahu alaihi wa sallam ra'a jibril lahu situniya. له ستمائة جناح أبدا رأى النبي صلى الله عليه وسلم له مدى ستمائة جناح òwúrọ̀ náà owó jìbìrìlù iye rẹ̀ ó sì ń jẹ́ six hundred yẹ tọ́lọ́bù àbí sọ́rí àkọ́pá tó ní bòlò kìí ṣe iye o àkọ́pá apá báyìí tó ní ní ṣe kéde o ní jẹ́ six hundred náà lóní náà lọ́wọ́ fún jìbìrì ìlú nìkan abẹ́rẹ́ eléyìí fi hàn wáyé pé èyí tó lọ́wọ́ bá alẹ́ fi ọlọ́sọ̀ yẹn rí pé yẹ sí ìlú bí kọ́líkì máa yà sáà ọlọ́wọ́ bá alẹ́ fi ọlọ́bọ̀sẹ̀ wù ní sọlá èyí tí wọ́n rí ààrẹ yẹn pé kò ṣe fún ọ kò ṣe fún wọn náà ò fi tẹ́tì ẹ̀yìn kò sẹ́ni tọ́lọ́wọ́ bá alẹ́ sọlá ò ṣe fún ọ ọlọ́wọ́n bá mi sọlá ọmọ wájú wa lọ ẹlòmíín bẹ kẹ má ti sọ̀rọ̀ ní tọ́wá ti tọ́ ti dúró lórí ẹ̀ bí kọ̀ǹpútà ni bí kọ̀ǹpútà ni yóò sì máa tètè lórí gbogbo ọ̀rọ̀ tẹ bá sọ yẹn lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan tó bá ti wà ń bẹ̀ tó bá ti wà ń bẹ̀ bá ti ń sọ kó sá ti wà ń bẹ̀ bá ti ń sọ. وكانه وزاواتا اي كاتي جيكو فسو بايدو تبورو ما كي قلن قباسي لالا خون دكتو مرضي وما سوداني وان دكتو احمد مرضي حفظ الله وراء هو فقي فقي قانوني أنا نبغى تونا كلام وان كتير báwọn bá wọn lọ ilé kéwú ilé kéwú àwọn súnmọ́ ilé àwọn àǹtí wọn ò fi ń lọ ilé kéwú ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run bọ́lọ́run bá fẹ́ ibi tó ti ń lọ ta ń lé lọ́wọ́ gbogbo ní táwọn ké lé kéwú gbogbo ẹ̀dọ́ ọmọ gbọ́ nínú ibi títí ń lọ ta nínú títí ibi tí ń dáná gbogbo ní ti ń gbọ́ yẹn tóun bá délé yóò máa fà á fò òun tóun lọ lé kéwú òun ti dàgbé ọ̀pọ̀lọpọ̀ àti nǹkan wà kú fún gbogbo ẹ̀ náà máa tán náà létí ìṣúná níta ẹ̀ka lè tó relé níta ẹ̀ka lè tó relé ẹ̀bùn ni ẹ̀bùn ni bẹ́ẹ̀ bèbí láti gbogbo ẹ̀ látọ̀ ní alágbé dàkún ẹ́ gbogbo táwọn ìmọ̀ mùsọ̀ látàrọ̀ dàkún wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ìrìnà tí kí ni ìtajà sọ lè tí wọ́n ti ẹ̀rẹ́ tuntun wọ́n ọlọ́run máa fún wa ní nǹkan kan jura wa lọ kó kálukọ́ lọ di tẹ́ẹ̀tì ti tiẹ̀ ìyẹn ló ti ní máa bínú ọmọ làkejì kan tọ́lọ́run bá ti nǹkan kan fún ká gbà ọlọ́run ló fún un ìtọ́lọ́run fún yẹn ká gbà òun làánú obìnrin sinmi èyí tó wọn bá wa náà yẹn náà káàánú wa pò mú tiẹ̀ ni ká pò mú tiẹ̀ tọ́lọ́run fún wa náà ní dáadáa tàbí sọ fún wa rẹ̀ kan kò sẹ́ńtọ́lọ̀ wò fún ní àwọn dáadáa kan tá a ti dúró wa lọ. eléyìí ni àwọn ayé pé ọlọ́run ọba àlejò ọlá ó ní àwọn oríṣiríṣi tọ́lọ̀ fi ní ká jura wa lọ àfáwa imam mufassirin ó jẹ́ ebe yẹ wá ẹ́ sọ lẹ́ẹ̀kan nínú àdí pípẹ́ náà Rasulullahi sallallahu alaihi wasallam ra'a Jibril laylatal Isra wa lahu sittimi'atu janah ó rí Jibril tó sì jẹ́ sí pé akọpá tó ní ń jẹ́ six hundred náà lọ́nà ògùn ẹ bọ́lá ọba ìkọlá bó ti ṣe wọ́n ní tọ́ba wá nà wọ́n ní bayna kulli janahayni láàrin akọpákọ̀ kan sí hmm. kejì wọ́n ní ká sọ pé kàmọ́ abẹ́yẹ́ náà lè mọ́ síríkù wà lè mọ́ gírì bẹ́ẹ̀ ló fi jìnà síra wọn láàrin ká sọ pé tọ́kàn bá wà ní ibùyọ̀ òun ìṣèlú sì wà ní ibùyọ̀ òun tọ́kàn wà ní ibùyọ̀ òun ọ̀kan sì wà ní ibùyọ̀ òun ó sì tẹ̀síra wọn ká lè mọ̀ bí ọlọ́wọ́n bá nípa láti kú. nítorí wọn fẹ́ ká mú bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ ká mú ẹni tó dá nǹkan táwọn fi sọ pé látara product àmọ́ makẹ́ni àmọ́ ọmọ producer kò yẹ wa tabari product kan àmọ́ ọmọ pé a producer yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà intelligent ẹni tó kọlọ ẹ pé látara tó ṣe ìyàwó ọlọ́pọlọ pípé yìí ẹ̀fọ́ yẹn wọ́n ní kí ni o kàlámù lùmọ́rí dẹ̀lílù ákìlì abẹ́ẹ̀kọ́ yìí kàlámù lè má jẹ nílò ákìlì ọ̀rọ̀ tọ́mọ yẹn bá sọ náà yẹn gbogbo yẹn bá ká yẹn ẹ̀ ní bàjá ọ̀rọ̀ tó bá sọ yẹn náà yẹn kọ́kọ́ lọ́wọ́ yẹn ṣe ní tàbí sọ̀rọ̀ tó sọ tó kọ́rọ̀ rẹ̀ náà ju ìdí láká yẹn ṣe ní. lọ́ba yẹn kó tó ara ẹ̀ lómi lọ́ba àá ó sì sọ́jú ọ̀rọ̀ tó sọ yìí lọ ebu ni bẹ́ẹ̀ kọ́ mọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ tí làákà yẹ sí òun náà lọ̀rọ̀ tí ó mọ̀ torí ìdí eléyìí ọlọ́run bá lè sọ láàbí ká mọ̀ bẹ́ẹ̀ náà wípé ń bẹ́ nú lọ tí ìyẹ́ tiẹ̀ tó tún ju ti jìbìrì ìlú lọ wọ́n ní bẹ́ẹ̀ nú tó ṣe wípé ìyẹ́ tiẹ̀ lọ. wọ́n ní ìyẹn yẹn òun jẹ́ bíi ìdílé asarọ̀ alifa ẹ̀gbọ́n ìdílé asarọ̀ alifa wọ́n ní anna jibril alayhi salatu wa salam kọ́ dada ọkùnrin àti ya muhammad ilé anabi láwùrọ̀ àyíká ìsirafil tó o bá wa lọ fojú kan ìsirafil ń tiẹ̀ ẹ̀ ń láwù ìdílé asarọ̀ alifa jana. òun ní twenty thousand ẹgbẹ̀rún lọ́nà méjìlá akọ́pá lòun ní obìnrin yìí pé ṣé kò wá ní tó bẹ̀ lóòótọ́ ẹni tó ṣe yí pé ìsìràfíìlù tí gbogbo ayé bá parẹ́ táwọn nìkan náà gbogbo ayé bá parẹ́ táwọn olóṣèkú náà ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti tún lè wò ló tún tí mọ́lákò ló ti bá pa gbogbo àwọn èèyàn rẹ tí wọ́n pa gbogbo àwọn èèyàn tó ń kó sí wọn ìsirà bí lọ́yà mo tún fan fèrè mo tún kọ́mọ̀tì kẹ̀kẹ́ mẹ́ tún kọ́mọ̀tì kẹ̀kẹ́ mẹ́ mọ́lákò ló tún kú mà tó bá tún yá ìsirà bí náà náà wọ́n tún wọ́n gbé ìdè ìfẹ́ yá wọ́n fèrè òun ló kú ó yá wọ́n fèrè kí gbogbo bá kó ìyẹn ni ó jẹ ká gbọ́ ìtumọ̀ àdìsí yíyé wípé ní tó bá níbẹ̀ lóòótọ́ àìsàn kókò lè rí ẹ torí pé kíni káàdì tí náà bá lẹ́sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ó rọrùn kó rí ẹ torí pé kíni ẹni tí ó lè sọ yìí pé kò sí nǹkan kan má hmm? ìrìn àjò rẹ̀ ṣe kíni ìrìn àjò rẹ̀ gbọ́dọ̀ gùn torí tó ju tiẹ̀ mọ́ náà nì gbọ́ ọ̀rí jẹ́ mọ́ náà nì ẹni tó wù ú lẹ́sẹ̀ kan náà bá kì í lẹ́bọ̀lẹ́ bí yóò ti débẹ̀ o ló fi jẹ́ sí wípé ìrìn tí wọ́n kọjá bẹ́ẹ̀ àbẹ́ lórí tí mo jù rí lóṣù pé báyìí nà jàmẹ́ àìní kàmá bèlè máṣíríkì wà lùmọ́gìrì tí ká lọ pé láti ibùyọ òrò sí ibùwọ òrò lẹ́sẹ̀ kan náà ló ti débẹ̀ lẹ́kan náà. ti ìsirafí ni wọ́n tó wá ń sọ fún wa yìí pé tí ẹ tún tó kí ni o tí ẹ tún tó nǹkan bíi twelve thousand ká lè mọ̀ pé ọlọ́wọ́n ọba wa yẹn zídò fẹlẹ́ kọ́lùkì máa yà dá ọlọ́wọ́n ọba àlejò ọlá a máa jẹ́ ká jùra wa lọ bó ṣe wù ú. Inna Allah ala kulli shay'in qadir. Dájúdájú ọlọ́wọ́n ọba yìí ọba tó lágbára lórí ohunkóhun ni ọba tó lágbára lórí ohunkóhun ni àbáwá ní kẹfíìn. Wọ́n ní àrí náà gbà wá ọ̀rọ̀ wọn là bá Abdullahi ibn Abbas ó sọ yìí pé láàdìrí kúntù láàdìrí máa fátìrọ̀ sàmáwáàtì wọ̀l àrùn tí ò tí ẹ̀ máa tún máa fátìrọ̀ sàmáwáàtì wọ̀l àrùn ní òkò yé mi dáadáa àtá àtá ní àrọ̀bìyàn àìwà táwọn alágbára lójú ìtàn lọ́dọ̀ níjọ kan fún bára jà yàtọ̀ sí náà ní dírí wọ́n jà níbi ìkànjá kan. ìkànnì wọn wá sọ ana pàtàkù ha ana pàtàkù ha níjọ́ wọn wá gbọ́ ìtumọ̀ ni wípé ana pàtàkù ha na rẹ̀ kẹ́ pé pápẹ́rù sàmá wá ti yẹn kúkú bí bẹ́ẹ̀ rẹ̀ pé ká dẹ́ dà to sẹ́nìkan tó

gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe léèlè kọ́pì kan ni wọ́n ń wo gbogbo ti ń bẹ láyé pátá káàrin fóònù kìnnìkan ìjà ìgbógbó ẹ̀ kọ́pì kan ni wọ́n ti lọ mú àwọn nǹkan kan tí wọ́n papọ̀ tí ń di ní wúlò fún wa látara àwọn nǹkan kẹ̀kẹ́ tọ́lọ̀ ọba àlejò ọlá dá sílẹ̀ wọ́n ni wọ́n lọ wo wọ́n sọ́ di ẹyẹ àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ṣe pléènì wọ́n sọ́ di alákàn wọ́n ṣe táàbì lè wà nǹkan jáde nínú rẹ̀ wọ́n ṣe wọ́n sọ́ọ̀dì kòkòrò kan tá à ń pè ní yíniyíní wọ́n ń ta oríṣiríṣi àwọn nǹkan tó máa yí nǹkan káàkiri oríṣiríṣi àwọn nǹkan kan táwọn làwọn dá kòkòrò wọn kọ́ ni wọ́n tà gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan táwọn bá fẹ́ táwọn bá fẹ́ wò nǹkan wọ́n lọ sọ́ọ̀dì àwọn nǹkan wọ́n wà láwọn wọ́n wà sí ṣùgbọ́n yìí kò kò tẹ nìkan sọ́ọ̀dì kò kọ́pì ẹ̀ nìkan fásitì ó sì dá ní ìpele méje tó wù rẹ̀ wá lóun ká àwọn màláíkà ní kẹ́ni o já èmi ní màláíkà tó rúkú lánìí òun ká àwọn màláíkà ní kẹ́ni o òun sì wọ́n lójú fẹ́ tó wọ́n máa ránṣẹ́ abẹ́rẹ́ ta láàrin òun àtàwọn ànábì rẹ̀ wọ́n lè àjìní àti ìbẹ́nu wọn àwọn tó ṣe yí pé wọ́n ní ìyá ayẹ̀tì irú náà bìí hà tí wọ́n máa fi fò. lè yábẹ̀lẹ̀ ògùn máa omi rúbì ìsẹ̀rí án láti lè lọ jíṣẹ́ tọ́nà bá rán ní yárayára. matina wàtòlá táwárùbá ẹni ó ní méjì ń bẹnu wa ẹni ó ní mẹ́ta ẹni ó ní mẹ́rin. bẹ́ẹ̀ náà ni ọlọ́wà ni yẹ̀zídù fi lè kí máa yà sí àwọn àtúnjẹ kó ń kàlùkù àtúmọ̀júra wọn lọ. náà ni wàmí ni ó máa ń la àkítàrù min dálíkà ẹni tó ní ju mẹ́rin lọ́nbẹ bíi malako Jibril káàdàbí sọ fún wa kó òun rí tó ní situmia six hundred malako Jibril tó wá ń sọ bá nẹ́bí náà yí pé láwọ àìsà ìsìràfì tó bá rí ìsìràfì ló ń tiẹ̀ ń kọ́ láwọ ìsìlẹ̀ alifa jana náà ni wọ́n ní tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run wa parí ẹ̀ pé inna Allah ala kulli shay'in qadir dájúdájú òun ọlọ́run ọba tó lágbára lórí òun kò ní. ẹ wá já wo ntọ́nà ọba àlékọ́ láti tẹ̀lé yìí sínú àyà torí àsìkò wa tó ti lọ òun ni ó jì á ká dúró ìmú tẹ̀lé ọlọ́run ọba á kàn kà lọ́la kọ́lọ́n tó jẹ́ ká ọ̀la lọ ká lè máa gbára òun ọlọ́run ọba wá ní máa yẹ ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها ọlọ́wọ́ bá bá àlejò ọlá kò ní sílẹ̀kùn àánú rẹ̀ fọ́mọ èèyàn kan kò ní sílẹ̀kùn ní ńlá màtẹ́yìn ẹ̀ríga nákàlà ló wa èyí kéyìí inú tá a lè kàtà àánú láyé ọlọ́wọ́ ní sílẹ̀kùn rẹ̀ fẹ́ nìkan tọ́ba ti fẹ́ nìkan fàlámù síkàlà kò fẹ́ ní olè tí o. ọlọ́run ní kó fẹ́ fún yẹn ní nǹkan kan kẹ́nìkan wá dá lọ́wọ́ kó wá lọ́wọ́ kó so lọ́wọ́ kọ́ ara gbára ọlọ́run wà nìyẹn wà máa yọ ń sì ọlọ́run ò sì ní sọ pé òun ò fún ní nǹkan kọ́ ayé ní ọlọ́run kọ́ ayé nìyẹn ṣe tọ́ pé èsù lẹ́sẹ̀ bá pínlẹ̀ kódà ìdílé àgbẹ̀ kò kíní kan abẹ́sù pínlẹ̀ gbogbo tó bá rí bẹ̀ wọn kò lè lábọ̀ dáadáa àti bọ̀tán àlè onídàáfọ̀ ntọ́nà ọba òṣìṣẹ́ fún ọ náà ò lè rí gbàǹdẹ̀ náà ntọ́ ọba rí gbàǹdẹ̀ náà ọlọ́run fẹ́ ṣe fún ọ fẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n kò gédé kọ́ fẹ́ sórí ibú ọlọ́run gbàǹdẹ̀ náà tọ́lọ́wọ́ fẹ́. oríṣi eléyìí jẹ̀máà àwọn àyà yìí kò wá síbi ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba ìmọ̀ bá gbára ọlọ́wọ́n bá ti tó ọlọ́wọ́n wa ni wọ́n wọlé azizul hakim ẹ̀rọ balẹ̀yà òun lọ́ba borí borí tó sẹ́ni tó lè borí òun ọlọ́wọ́n alhakim ọ̀jọ̀gbọ́n lòun tóun sì mọ̀ pé tóun bá fún ọ ọlẹ́tọ̀ọ́ sí kóun fún ọ tóun bá sì fún ọ náà ọlẹ́tọ̀ọ́ sí kóun fún ọ ni torí di eléyìí abẹ́ lọ́wọ́n bá lè ti ọlá ogun tí àwọn náà ti gbọ́ yé nínú àwọn áyà wọ̀nyí kọ́lọ́hún kọ́ mọ̀jẹ̀ ká dá padà sẹ́yìn àwọn abẹ́ lọ́wọ́n tó ti fi àwọn náà tó lọ́ọ̀ kọ́lọ́hún kó fi yé wa برحمة يا رحمن الرحيم صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته